بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أن حبل حملانه تكمل قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وأملأ الإنسان إنه كان ظلوما جهولا فالأمانة في اللغة العربية مأخوذة من الأمان وهو الطمأنينة له والذهاب والخوف عنه والعبادة العلماء أن الأمانة هي عبارة عن كل ما استهدف عليه من هجوم سواء كان لله تعالى أو لغيره فقد اتفقت أقوال المفسرين على أن المراد بالأمانة المذكورة في هذه الآية جميع التقاليد الشرعية فمن قام بها أصيب ومن تركها عوقبة فقد قال سبحانه وتعالى في هذه الآية الكريمة أنه أوضع وما ينزعها من ثواب ويقابل السماوات والأرض والجبال وعلينا أن يهملنها وأشفقنا أي خفنا من أوامر أمرنا لما يلجأ إلى التساؤل بها من عذاب الله وسخطه وأمل الإنسان بما فيها من مسؤولية عظيمة وقوة كلمة فانقسم الناس بعدها بعد هذا التحول إلى ثلاثة أقسام القسم الأول التزم بها ظاهرا وضيعها باطنا وهم المنافقون والمنافقات الذين يثيرون الإيمان خوفا من أهله ويحسنون الكفر متابعة الآية القسم الثاني ضيع الأمانة ظاهرا وباطنا وهم المشركون والمشركات الذين ظاهروا وباطنوا ولا شرك وباطنهم على سلم الله ومخالفة رسله والقسم الثالث هم الذين ينفقون الأمانة الظاهرة والباطنة وهم المؤمنون والمؤمنات الذين اتصفوا بالإيمان الظاهرة والباطنة فقد ذكر الله تعالى ما يستهلك كل قسم من هذه الأقسام الثلاثة قال قال تعالى ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات فكان الله غفورا رحيما أبي القلم لا أنوات كل الشيطان أن يقول إيدي ليس يوقع وحيدي تكفر عشرة فلتوب له أبا الله أبا الرحمن أبا الرحيم ọlọ́wọ́ bá yìí sọ láwọn orúkọ rẹ̀ tó tó yìí ní pípé ní túmọ̀ ní ìdáǹkà lẹ́sà fún ẹ̀ tó fi ń kókò fẹ́ ni ó lè ta jẹ́ àyàfi káàkà sí rẹ̀ sí ibi pé ẹrú ọba yìí náà ni. Tàbí Abdullah Abdulrahman Abdulrahim ìfọ́nkẹ́yìn wa máa ní àwọn ní ìmọ̀ràn ń jẹ́ ìrọ̀lẹ́gẹ́bẹ̀ẹ́ ọlọ́run àti ìrọ̀lẹ́gẹ́bẹ̀ẹ́ yìí pé irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ìrọ̀lẹ́ lọ́dọ̀ sí ọlọ́run àìsàn ló ti jẹ́. Abraham èèyàn lè jẹ́ Abraham ẹrú ọ̀nà tí a Ìyẹn náà ti di kọ́kẹ́ kọ́kẹ́ tí wọ́n máa ń gbé bọ̀rẹ̀ fún aláwọ̀ ló bọ̀rẹ̀ láà wọ́n ti ní àwọn àwọn ọmọ wa ti jẹ́ wọn. Àwọn orúkọ rẹ̀ yìí nínú pípé nínú pípé orúkọ rẹ̀ náà láti bẹ̀rẹ̀ orúkọ àwa tò lé. àwọn tí kọ́kọ́ náà wà náà ń yé o a tún wá ní olùrànlọ́wọ́ kódà àwọn wá ní alákọ̀ọ́ríjì bá a ti fún wá ní olùsọ ní gbogbo àwọn rẹ̀ yóò rí gbogbo àwọn aburú tí máa ń ṣe ẹ̀mí ẹni léèyàn padà fi aláwọ̀ ẹ̀yìn tí wọ́n bá ní àìsàn ìran méjì làìsàn àìsàn kẹ́kẹ́ tí wọ́n ń ṣe ara ọ̀tọ̀ nìyí. Àìsàn lè ṣe ara kéyàn sì fún ọjọ́ rẹ̀ ọlọ́run. Ṣùgbọ́n àìsàn ilé ìtura ń ṣe ẹ̀mí. Òun ẹlẹ́ẹ̀kejì tó bá lọ ṣe ẹ̀mí àpẹẹrẹ ìròyìn ìjẹ́ mi ọlọ́run torípé láìsàn bá ti ń ṣe ẹ̀mí ẹ̀mí tí ń láìsàn òun ìbẹ̀rù ọlọ́run ní láyé ìpínlẹ̀ ẹ̀mí tí ń láìsàn òun náà yà ó sì ná ẹ̀mí tí ń láìsàn òun náà yà òkúrọ́ ẹ̀mí tí ń láìsàn òun lẹ́ẹ̀ka gbogbo àtòwò akúpátá òun lẹ́ẹ̀ka lọ́wọ́ ẹ̀mí tí ń láìsàn. abẹ́rẹ́ ọba àdéjọ́lá ọlọ́ka kò fẹ́ tó bá wá di ọ̀gbìn tó wá kú bẹ́ẹ̀ àbẹ́lẹ́ wọn tó kọ́ bá wò lọ́sàn. oríṣi ẹgbẹ́ ìdáwà tó wá lọ́wọ́ máa ní olùkọ́ níbi gbogbo àwọn aburú ẹ̀mí tí máa ń ṣe ẹ̀mí àìsàn tí máa ń ṣe ẹ̀mí tí ọlọ́kọ́ sọ wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà làbẹ́ lọ́wọ́ kọ́lọ́ tó kọ́ náà ní ìjà ìtàdánwò sí bára náà pé ẹ̀mí táwọn ẹbí ara tó ó dìjà múlé tó pé ìdí ọba tí ó wá náà lẹ́nu ní ọ̀sẹ̀ nílé o ọ̀rẹ́ ló ń dá lò tẹ bá rí wọ́n sì ti máa ń tẹ̀wọ́ lórí ẹ̀ tó gbọ̀ èyí tí ò ní mọ̀ wọn. àbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run àdánwò bẹ́ẹ̀ bá ti kà ọ́ bá dájúwò àdánwò bẹ́ẹ̀ ọlọ́run ti sàbọ̀ wà fún ọlọ́run àbíà. bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ tó máa wáyé ọ̀kan lójú ni atọ́lá màdájú kí alẹ́ ní

rí ẹrù àmàlà òun tó fún sábà tí sábà ó wù ẹrù ẹ̀dá kù jẹ̀mà. Yóò lábẹ́ sọ nípa sábà tó ti tóbi lóyè. Wọ́n wá ní kó fẹ́ àmàlà. Wọ́n wá lẹ́rù ìlànà agbára àwọn ọ̀ka àwọn ẹni tó. Ẹ̀dá kù kí la gbé lórí ilẹ̀ sílẹ̀ pọ̀. Ẹ̀fọ́ mi kí la gbé lórí ilẹ̀ sílẹ̀ pọ̀. àwọn èèyàn tó kó yàmá ìgbọ́lọ́wà tó ti tí ó ti bò àìkú ilẹ̀ náà bí ẹ̀jọ́ alágbára sọ̀rọ̀ ó ní ẹrù àmáyà ọmọ àwọn oṣù lọ owó léwúrò ẹrù náà tó ń pọ̀ ọmọ ọgbà ọmọ owó ọlọ́kùnrin wọn ò sì abẹ́rẹ́ kan ẹ̀yẹ owó kejì tó ẹwọ àwọn òfin ńláńlá kódà káwọn ilé tó wà ní sọ̀rọ̀ àti ìtura ní ilé kan tó bá jáde sẹ́yìn mọ́tà ní ìrọ̀ tó rọ̀ rẹ̀ òkè ní òwúrọ̀ rẹ̀ tó wà mọ́tà ní ìrẹ̀ òkè. Bá a bá ṣe gbàgbé ọ̀nà tó wà ní wáyé ó lóde. Láwọn àdúgbò táwa wà sí báwo òwú ti tó fi tó àwọn ilé ìtura kéré ní àwọn òkèlè. Ó bẹ̀rẹ̀ máa ń fi ṣe ìṣẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lókè. Ó lè ju àwọn lọ. Ó lè kú lọ tó kò sí sókè ní ìdáhùn tó wà lẹ́nu. Gbogbo mọ́tò ń wá tóbi tó àti tó tóbi àti tó kéré. Àpapọ̀ gbogbo wa pápá náà ní ọlọ́run yẹn pa ẹrù àbáńdà ilé ẹrù. Wọ́n ló tóbi ìlú ọlọ́run. Wọ́n gbá fún ààrẹ náà fagbára wọn ọ̀ka. Ọlọ́run àlejò lápapọ̀ náà rí àwọn èèyàn. wọ́n wá jẹ́ wọ́n ara wọn fọ́nà wọn wọn ò sojú kòkòrò wọn ò gbé wọ́n bí a. wọ́n páyà ní ẹ̀rú káwọn ní wọ́n láwọn lè mú ìbọn táwọn ọmọ ènìyàn wá rù mí ọmọ ènìyàn gẹ́gẹ́ ni ọmọ ènìyàn rù mí. ọmọ ènìyàn àwọn tó alábòsí wọ́n ti aláìmọ̀ká. ọ̀rọ̀ àmẹ́nà wọn ò mọ ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run lórí àwọn sáìmà ẹ̀ àwọn ní ẹgbẹ́ wa wù mo ṣe ní ìjàmbá ní mo orúkọ bàtà bá bẹ̀rẹ̀ sí sàlàyé pé ní kí àbáńdà gan wọ́n tó di ipò kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu wọn á di ipò wọ́n àwọn tó pààyàn tó débẹ̀ orúkọ bẹ́ẹ̀ di ipò nípa gbòòrò àbáńdà ẹ̀rù wọn tó bá wọn kàkà wọn yẹ yín tí ò bá tẹ́lẹ̀ ní pípọ̀ àwọn olóko àwọn nẹ́ẹ̀sì ló súnmọ́ láwọn káwọn lè tó fi káwọn lágbára lórí ẹ̀rẹ̀ òdìdí kà kéde pé torí orúkọ bẹ̀ kéde torí ikú bẹ̀ kéde torí ọlá bẹ̀ làwọn ti kà ó mọ́lẹ̀ yìí ó ti báyìí wọn para wọn lórí wọn fẹ́ fi àmánà wọn fẹ́ pa ikọ̀ àmánà wọn a tún máa dùn wọ́n tún wọn lọ lórí lọ́gbọ̀n ara wọn lẹ́yìn wọ́n á máa para wọn jẹ́ torí kẹ́lẹ́ nítorí ẹ̀wà lọ́nà ńláńlá sábàá wọn ọ̀ká wọn fẹ́ làbọ̀ àwọn lọ́rọ̀. ìwọ́n òkùnrin ní tí ń jẹ́ àmánà náà èdè láwùbáwá ni àmánà wọn ni wọ́n mú látara ń tàǹkò ní ìlú kọ̀ọ̀kan balẹ̀ lórí ìkànnì jẹ́bẹ̀ẹ́ ìdí ìkọ̀kàbalẹ̀ lórí ìpàlọ́ náà ní bí àmà náà. wọ́n lò náà ní kẹ́mi ní ọba lẹ̀ tó wọ́n ti payà ńlẹ̀. ìyẹn làwọn àbá mi sọ pé níta àbá tẹ̀lé sí bí àmà náà. òun náà ní kó lóun ẹ̀tọ́. yálà ètò jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀nà ọba ni. tọ́lá ọba àlejò ọlá tó gbélé wa lọ́rùn wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan báyìí ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan báyìí. bákan náà nítorí ẹ̀tọ́ àìdá ara wa tá lọ́wọ́ ara wa yàtọ̀ bá ń pè ìjọba mọ́ni àbújáko àbí ìrìnlẹ̀ òkú ọlọ́wọ́ àbí ìjọba tí wọn náà ní nípa àbílẹ̀ nìkan tó sì lọ́yìn pọ̀ dáa níbi tó sì tán níta ìrẹ̀lá burú wà. Bẹ̀rẹ̀ pé léwu kan àwọn ọkùnrin jẹun léwu. wọ́n máa wọ́n ti sàkábùrù àwọn àtò náà wọ́n máa lè kọ́ àti rẹ̀ náà wọ́n mà. kódà wọ́n àwọn àṣírí ẹlòmíì kan wọ́n ti pa wọ́n náà. ẹ̀ máa dàgbà wọ́n sì máa wọ́n kẹyẹ yẹ́yá àdúgbò ọ̀gá ta o ta wọ́n dáadáa. yóò sì ṣe kéèké rẹ yóò sì fẹ́ẹ̀kẹ̀ sí ọ̀rẹ́ lọ́gbà rẹ tòkó rí báyìí níta abẹ́ tó dùn kàn lè tọ́ ọdún jáde àní kìí báyìí lọ́wọ́ dùn abẹ́rẹ́ àní kìí báyìí lọ́wọ́ rẹ tó abẹ́ kìí ló jáde síta tòun ọ̀rọ̀ wá sàn káàkiri sí à ẹni tí ìdílé ìfẹ́ yẹn ẹni tí ò ṣe ìfẹ́ yẹn ìka tí wọ́n ọlọ́run yẹn kò dé tòun ti bẹ́ẹ̀ wọ́n á ti kílẹ̀ wọ́n á pábẹ́ẹ̀tì kan yẹ dáadáa tí wọ́n bá pábẹ́ẹ̀tì ẹ̀ wọ́n sì fẹ́ ṣe jáde láti fi pa ìjọmọlú àti ìrẹ̀jẹ́ táwọn tí wọ́n ṣe yẹ táwọn tiẹ̀ ni wọ́n wà láti ṣe rẹ̀ kan tí wọ́n wá tó ní wọn ní kéde ọbẹ̀ ní lásán wà láti fi owó bẹ́ẹ̀ ni ìjẹ́ láti bàbá fún bàbá yé bí ẹ̀ka ìjọ náà lọ́rùn ara náà nìyẹn. kó a bí ìlú owó ẹnìkan ó wà lọ́wọ́ rẹ kó wá fọ sáyé ara tí o ká àwọn ẹlẹ́nu. ìmọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àwọn akọ́ nígbà sí ó papọ̀ lórí wípé tọ́pọ̀ bàlẹ́ ọlá nípa wọ́n pé àdékọ́ lágbẹ́kọ́ ọlọ́run ní ẹ̀sùn pátá wọ́n lọ́rùn dàbá náà lọ́wọ́ àdékọ́ lágbàdéwò gbogbo ẹni tó bá tún wá ṣe é kó jẹ kó ṣe é ọlọ́run àdékọ́ náà sọ lẹ́sàn gbogbo ẹni tó bá tún ṣe ìbílẹ̀ tó ṣe é ọlọ́run àdékọ́ náà ṣe é yà wọ́n láwọn eléyìí náà ni ìtọ́wọ́ ọmọ ẹ̀kí àti fara kita mau nggak tahu, kita mau nggak tahu, kita mau nggak tahu. Karena ini, karena ini kuminan, awal apa lu mau kau itu jualan jualan itu melawan dulu dikasih dengan. Karena Allah bapak yang salah, saya pakai. Kalau dia mana? Kau kena sama Allah, kau kena Allah, kau kena Allah, kau kena àti pé wọ́n tẹ̀lé àmọ́ náà wọ́n lò ló bá tẹ̀lé ìgbàgbọ́ yín pọ̀ tẹ́ bá bójú tó ẹ̀ka ẹ̀sán o ìjọba tí aláyé ìyáwó àbọ̀ ìyẹn ló bá tún fún àti àbùkù tó káwọn olè ti ẹ̀rọ lálẹ́ ẹ̀rú àwọn nípa pé táwọn ẹni tó ń fi káwọn olè sí síyàwó ní ti àwọn nípa tó lè tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ìpínlẹ̀ àti ètò àti tàbí ètò tí ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn léde tó ṣe pé ìfi nǹkan falẹ̀ ìfi nǹkan falá máa ṣe kúndùmú ní níbi nǹkan eléyìí kó ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọmọ ènìyàn èyí làwọn òfin bẹ̀rù èyí ni sọ́mà bẹ̀rù èyí ni ilẹ̀ bẹ̀rù tó láwọn òṣìṣẹ́ ṣe léyìn oko ní eléyìí ọ̀la ìyá lọ bá wọn eléyìí oṣù bàtà wọn ní ìbínú ọlọ́wọ́ bá látara bẹ́ẹ̀ àwọn láwọn òṣìṣẹ́

abẹ́rẹ́ta àwọn ti gbá ewu yìí àwọn ti kà kà wọ́n. ìjọba kaba lọ wò ó níbi ọ̀rọ̀ àmàlà mẹ́ta làwọn èèyàn pín sí àti ọlọ́wọ́ bá wa jọ fún rẹ̀ mẹ́ta ló fún wa sí nípa ọ̀rọ̀ àmàlà tàbá wò ó ọlọ́wọ́ bá ní àwọn ìpín kan nínú àmàlà àwọn ti àmàlà yìí ló ti yẹ kí wọ́n pa lọ́kàn kan lóòótọ́ ṣùgbọ́n ní wọn ò mójú tó àbánà yìí ó jẹ wọn ń tò wọn bá àbánà yìí láre ni o wọn ń ṣe é lóko ni o ẹ̀ka wọn ò jẹ àwọn tó ń kà yìí wọn ò tó jẹ kájẹ o wọn láwọn ta àtọ̀ yìí àwọn mọ̀láyì kì í tó ṣe pé ní bá wà láàrin ẹ̀yìn mùsùlùmí wọn pọ̀ náà ni wà wọn máa tàbí ẹ̀kọ́ olùkọ́ náà wà kọ́ làwọn nítorí kí ni nítorí wípé wọ́n máa wọ ní pé táwọn bá ti lẹ́kẹ̀ẹ́ lóòótọ́ ẹ ní káwọn fún wọn mọ́. látara bẹ́ẹ̀ ẹ ní káwọn fún yín mọ́. látara bẹ́ẹ̀ wọ́n pa eléyìí wọ́n máa wá pa ìdí ń jẹ́ kúkúrú ẹ̀ ìṣèkèké sọ́nà wọ́n máa pa nọ́mbà náà nítorí pé kí àwọn ti wà pẹ̀lú àwọn ẹ̀rọ àwọn tẹ̀lé wọn. ìgbọ́n tó bá tó kọ́ sọ́nà àwọn kèké inú ẹ̀ wọ́n ti máa fọ jẹ̀mọ́ mùsùlùmí fún mi nílé yẹn òun ló fà á ló jẹ́ mọ̀lábìkì ẹ̀ lérí kó ṣe àwọn ojúṣe ẹ̀sìn ó jẹ kó ṣe lágbọ́n wa náà káwọn náà wọ́n máa kọ́ ṣe àwọn mọ̀lábìkì ní ọjọ́ sàkálá kọ́tọ́ sàkálá bẹ́ẹ̀ ó ti tó tòkolo ẹ̀yìn tó tòkolo èwo lọ sàkà gbogbo ìwọ náà wọ́n máa bá nínú ẹ̀sìn lóòótọ́ wọ́n tó débi ti ní òòrùn fẹ́yìn bẹ́ẹ̀ wọ́n mọ̀lábìkì ni àwọn àmọ́ náà tí wọ́n gbélé òkè sọ́mọ ilẹ̀ lọ́wọ́ lélẹ́yìn tí wọ́n láwọn ò lè gbà á wọ́n ti gbà á lè bá ti bẹ̀ tó fẹ́ tó ẹjẹ́ kò náà ti bẹ̀ òṣìṣẹ́ àkọ́kọ́ tó lọ́wọ́ bá lè fi ọlá sọ. òun làwọn tó ṣẹ̀jẹ̀ bí wọn àmọ́nà yìí òun la lálẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn òmójútó bẹ́ẹ̀ni kan ti sọ pamọ́ sí ọlọ́wọ́ ó dàgbà rẹ̀ ní bẹ́ẹ̀ni kan fẹ̀rù balẹ̀ sọ́dọ̀ rẹ tó bá ń ṣe sọ ìgbà yìí ọ̀tọ̀ ní tó ń dè ọ̀tọ̀ sí ní tó ń bọ̀rẹ́ nítorí nǹkan bẹ́ẹ̀ni ló kálukú wa tá a bá mọ̀ èyí ń ṣàṣepamọ́ ní o àṣepẹ́kọ̀ọ́ sí o kódà ìgbà tó ń fira títọ́ ìkẹta fún wa ní tí ẹni tí ó kàn sí ọ̀rọ̀ yìí ṣe tọ́ wọn bí mo tó ló ṣe ṣe káwọn ojú mo náà wọn ṣe rẹ̀ àbẹ́lẹ̀ yìí sì mọ̀ kọ́ ìṣẹ̀lẹ̀ tó wáyé ni tó wáyé sí kan arákùnrin kan lọ́wọ́ àpẹ̀lú bàbá olówó kan bàbá olówó ìwà tó jẹ náà ẹ̀rí tẹ̀kọ́ lómi wọn bẹ ìgbà ọ̀kan kékeré báyìí náà yóò ṣe fún un látara bẹ́ẹ̀ tó sì ní trump nínú yàn ó lè jẹ́ tí kó fẹ́ ọmọ àtijọ́ kan ni àbí kó sì jẹ́ sí wípé ó sáà nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ látara àwọn ẹlòmíín náà tẹjọ́ rẹ̀ pọ̀ ó sáwà fẹ́ràn ọkùnrin yìí dẹ́fà rẹ̀ níbi máa wa mọ́tò ó wá trump tiẹ̀ gan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tó wá fẹ́ ṣe òun ní òfin lọ gbogbo ọ̀lọ́ ń ṣe ẹnì yìí láwọn kọ́ńtìnì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n bá fẹ́ kọ́ tó bá fẹ́ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ra nǹkan dírẹ́bà yìí náà yóò kó lé lọ́wọ́ ó ti mọ gbogbo àwọn kọ́sọ́mà rẹ̀ ó wá ti tọ́ka bàbá ìwá ní òun sì ní ti kó lọ bá òun wá ẹ̀dúdì kan tó bá da ó mú un kó òun ní ilé kan sí ìkan ṣùgbọ́n òun kó jẹ́ àdúgbò tó wá báyìí tó náà wọlé kó fara balẹ̀ rárá kéèyàn lè gbé arákùnrin yìí kó ti tó òun olùkọ́ olóhùn ìtòhùn tọ́jẹ̀ lé tóhùn fẹ́ràn rẹ̀ dé kọ́ bá ń wá kọ́lọ̀ bá ń wá pláàni tó bá já ohun wá kó wọ́n rí ó sì ya pláàni tó já ó yà wá fún lóòótọ́ ó fi hàn ẹni náà ẹ̀jọ́ jẹ̀ lóòótọ́ ìgbà pláàni yìí já òbí tó bá dílẹ̀ ó fún sọ́bọ̀ tí máa ń ṣe lọ pé àwọn tí ó bá wá wá ṣe àwọn tó pa kọ́ńtíráàtì àwọn tó wọ́n máa dé àti àwọn màtíláàtì wọ́n bẹ́ẹ̀ lò tó jẹ́ kó wọ́n mọ̀ iye tí gbogbo bá kọ́ wọ́n dẹ̀ ṣe ẹ́sílẹ̀tì gbogbo tí wọ́n bẹ́ẹ̀ lò lóòótọ́ ó wá sọ fún pé rárá o lórí àwọn nǹkan tá a bẹ́ẹ̀ lò wọ́n lẹ̀ ti mọ o àwọn nǹkan tó jẹ́ òní sínú àwọn nǹkan tó dáa tó sì ní òun fẹ́ o ó sì ṣe ẹ́sílẹ̀tì àwọn nǹkan tó jẹ́ òní sínú ìlóòótọ́ ọmọlúwẹ̀ òkú ní débẹ̀ tọrọ ti fọ́ǹsì ẹ̀ kò níwádìí ẹ̀ káàkiri ìwọ náà tó yẹ kí wọ́n fi ọ́n sáàyè láwọn yẹn ti fọ́ǹsì ẹ̀ ìwọ àbá tí wọ́n láwọn fọ́ǹsì ẹ̀ tẹ́kọ́ ọmọ kéwù ọ́ ọ̀pọ̀lọpọ̀ ló àbá mi lẹ́ni ọkọ̀ ọmọ kéwù òde ní bílù òde bílù táwọn ọmọdé wà wà ń bẹ̀rù àdékéwù kẹ́kẹ́ wọ́n tíjà náà wọ́n káwọn ọmọ tí ọkọ̀ bá wọn kọ́ wọn níwèé fóònù ni fóònù títẹ̀ abẹ́ríkà gbogbo eléyìí náà àbòsí ni ó tó rárá àmọ́nà ni arákùnrin yìí bàbá yìí ní ìfọkàntán nú ẹ̀ ó lọ ra gbogbo ẹ̀ jẹ̀mọ́ wọ́n fi ti gbogbo àrùn kẹsàn-án bẹ́ẹ̀ lò pátá wọ́n kọ́lé tán wọ́n fi gbogbo sẹ́fẹ́ lò bẹ́ẹ̀. àwọn alítọ̀ kọ́kọ́rọ́ ńkọ́ tó ti parí ẹ̀ àwọn kọ́kọ́rọ́ ọ̀bẹ̀ ńkọ́ ní gbogbo wa fún gbogbo ọ̀rẹ́ lọ́wọ́ wọ́n ti tó kúnnú wa lọ wo ibi tí wọ́n bá fẹ́ dé òun náà ló ọ̀dá yìí lọ wọ́n wá débẹ̀ bàbá yìí bàbá yìí náà ń wo lóòótọ́ bàbá ilé ìta a ti débi ẹ̀ bàbá wo lọ wájú ó wo lọ ẹ̀yìn ó wo gbogbo ẹ̀ jàmbá àti ló padà tẹ́lẹ̀ àbá wa ní kọ́kọ́rọ́ yẹn jàmbá kó ọ̀gá tí ọba àbọ̀ sí olùwà lẹ́nu ni wípé láti sọ olùwà lọ́dọ̀ ni èmi náà gbọ́dọ̀ ní ìpìlẹ̀ kan nínú ipa tí wà nínú ìgbésí ayé rẹ kọ́kọ́rọ́ mi ìwọ náà ló lélẹ̀ jàmbá bẹ́ẹ̀ wà gbọ́ lẹ́wà bá fẹ́ fún àyẹ̀wò àárọ̀ pé kí ló dé ti sunkún kí ló dé sunkún. ìtumọ̀ méjì làwọn èèyàn fún ẹkún ẹ̀ àwọn nǹkan sọ pé ẹkún ayọ̀ nínú ẹkún dùnú ni nǹkan gbà tó wọn padà sọ òun padà tó rẹ̀ pé ẹkún dùnú kó òun ni o àwọn ní kí ló dé ó ti hàn kó sábò sí fúnra owó òní kí náà gbogbo tó wọn lò kìí oríjìnà kàbùkù ni àtẹnifẹrẹ àti òṣèré jama àtẹnifẹrẹ torí kó gbogbo owó tọ̀hún yẹn náà ní ọ̀nà gbogbo owó tó géèmì nígbà bá ti lówó oríjìnà tọrọ ra kàbùkù sílẹ̀ ìnákùnà ní ọ̀nà owó yẹn èyí ń náwó owó bẹ̀ dáadáa torí kó sáà máa náà tó máa kúkú ẹ̀rí owó pé ìkú ti fẹ́ iná bẹ́ẹ̀ yọ̀nà máa rà kúra káàkiri.

tí wọ́n bá ti ya ẹlẹ́bọn sọ́dọ̀ wọn àwọn tó yẹ pé gbangba wọn àti kọ̀ọ̀kan wọn lórí ìgbórogún pẹ̀lú ọlọ́wọ́ wa ni lórí ìtakò òṣìṣẹ́ ọlọ́run sọ́rọ̀ ọ̀rẹ́ fún wọn ni ọlọ́run ní àwọn eléyìí àwọn ní ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n ti kẹ́lẹ̀ oorun nínú àwọn tí wọ́n ti àmánà lóbò ẹ̀wà dúpín kẹta nínú àwọn ẹni tí wọ́n gba àmánà àwọn làwọn tí wọ́n jẹ́ olùgbọ́lọ́wọ́ lọ́kàn káàbí kọ̀kọ̀ àwọn eléyìí ni mòmìnì òdodo lọ́kùnrin àti lóbìnrin wọn àwọn náà bá lè kọ́ láti ti ń jẹ́ ìgbàgbọ́ nípa ti ń jẹ́ ìgbàgbọ́ lọ́kàn káàbí kọ̀kọ̀ àwọn ẹ̀yìn ọlọ́ọ̀bìnrin ní eléyìí náà bá lè kọ́ láwọn aṣọ tí ó kálukú náà lẹ́tọ̀ sí àtẹnitọ́ jẹ́ ẹni tí ń mójútó àmánà lọ́kẹ̀ká ti ń ṣe ní tí ń pe kalẹ̀ ní kọ̀kọ̀ tí ń ra àmánà láre ní kọ̀kọ̀ àti pékejì tó ẹ bá àti gbangba àti kọ̀kọ̀ àmọ́ ló pàtàkì lẹ́yìn náà tó kù wù nílé àti pékẹ̀ẹ́ta táwọn mójú táwọn ànà ní gbangba àti kọ̀kọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá sọ tó kálukú lẹ́tọ̀ọ́ sí o ọlọ́ọ̀bà àlejò ọlá ní àmánà ká gbélé yín lọ́wọ́ àbíṣẹ́ yín wò náà ni àbíṣẹ́ yín wò ni kí àwọn tí wọ́n tọ́lọ́wọ́ bá lẹ́sọ láwọ́ fìyà jẹ́ ká lè bá jìyà àwọn àfihàn alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ́ mùnáfìkì tí wọ́n máa ń mójú lámàánà ní gbangba ṣùgbọ́n ní kọ̀kọ̀ wọ́n lámàánà láre ni gbogbo tá a tẹ́lẹ̀ wọn lọ́wọ́ ní kọ̀kọ̀ wa máa ra láre àmàna fẹ́jú kọjá ojú táwọn èèyàn fi ń wò ó tọ́lọ̀ kó tí tọ́lọ̀ ń fún àmàna ni tí o bá ṣe wàá sí yìí nìsín o ò ní bọ́ta kọ́ máa wo ìwòkú ọmọ wàrà mù tí ó ẹgbẹ́ bá wà láàrin àwọn èèyàn bú mi jẹ́ kọ́ wà láàrin àti ọ̀pọ̀lọpọ̀ bá gbọ́ òní jẹ́ òní bọ́ta kọ́ wá pé tẹ́tì kọ́ ọmọ owó ta gbangba lójú àwọn èèyàn láyé òní ti bẹ́ẹ̀ tó tọ́lá ti bọ́ sí kọ́rọ̀ náà tó bá ti ń wò ìwà mọ̀lẹ́bí ti náà kọ́rọ̀ tó tó gbogbo wa náà ti ta bá kù. gbogbo tó bá ti ṣe kọ́kọ́ tó rẹ̀ pé wọn àwọn èèyàn ò lè ṣe gbangba lábúrú náà lọ́mọ ẹgbẹ́ ọ̀kánúwà mọ̀lẹ́bí kejì tó ń tà mọ́ náà lójú kọ́rọ̀ fún ọ ọlọ́lọ́ gbọ́dọ̀ dúgbò aráàmù òun ti gbogbo aráàmù ní kọ̀kọ̀ níbẹ̀ àmánà ti bàjẹ́ lọ́wọ́ rẹ̀ wò àmánà dẹ́kẹ́lẹ́ ọ̀hún àmánà láàrin bẹ̀ wò ti àmánà lóko bẹ̀ wò tó wá bóyí ká sọ ọmọ tó kéré lójú gbogbo àwọn tóbi náà tó pé ọlọ́run kò lè bá ìyá náà lè lè mọ́ gbà lódodo. bákan náà àwọn ìpínlẹ̀dì òun náà dáa ní oṣù kúl àwọn olùkọ́lọ́ kúkà ní ọlọ́run lọ́kàn káàdì kọ̀kọ̀. àwọn tí wọ́n ara wọn ń ṣe àwọn òṣè kan náà fẹ́ tètè làwọn ń ṣe ọlọ́run láwọn náà ká gbélé wọn lọ́wọ́ nìkan sí lọ́wọ́ má ti tọ́ lọ́wọ́. ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ wọ́n

اللهم علينا الحق حقه وارزقنا اتباعه وارزقنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله الذي وعد الحافظين الهمامة هجرا جزيلا وأعد للمذيعين لعذابا وأعد للمذيعين لها آدابا وبيلا والصلاة والسلام على من أدى الأمانة وأكثر من القيامة نبينا محمد نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين رأوا الأمانة حق رعايتها ولام أجمعين وبال فاعلم عباد الله أن الأمانة تسمن كل ما أوجبه الله على عباده من الصلاة والزكاة والصيام والحج والطهارة الواجبة وكل واجبات وكل واجبات دينية التي تجب الوفاء بها وتتطرق إلى ترك جميع المعارضات والودائع والأواري التي عندك للناس والسر التي بينك وبين أخيك والآمال تتولى من شؤون المسلمين والسلطة والنائب في السلطة والقاضي ومن في ومن في حكمه والمدرس والتاجر في متجره وعدم الفتن والقتال وتجنب المكاسب المحرمة في جميع المعاملات والرجل في بيته والمرأة في بيت زوجها وكل سيسأل عن أمانته فيثاب إن حفظها ويعذب إن لجأها فقد أمر الله تعالى بأداء الأمانة إلى أهلها من قوله تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا أكلتم بين الناس أن تقوموا بالعدل إن الله إما يعيدكم لي إن الله سميع بصيرا فقد ثبت في الحديث إن الله كان سميعا بصيرا وقد ثبت في الحديث الحق في أداء الأمانة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكل الأمانة إلى من اتملت ولا تقل من قال أخرج أبو داود والترمذي وبالقاعدة العامة الأمين لا يقول ọgbọ́n fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wo ọba tó ṣe pé ó ń ṣàdéhùn ẹ̀san tó tóbi fún gbogbo ẹni tó bá mójútó àmánà tó lọ́wọ́ lè lọ ó sì ṣàdéhùn ìyà fún gbogbo ẹni tó bá rà àmánà láre ń ṣe àmánà lóko ìkẹ́ ìkẹ́kọ́ wọn wá bá ẹni tó pé àmánà bọ́lọ̀ ti ṣe fún un. bákan náà ẹni ká ń sọ yìí ó tún tó àwọn èèyàn lára níbi jàǹbá ká mọ̀ sí kìyànà òun náà lànà ìlú wa Muhammad ìfẹ́ náà lọ́nkọ̀ ọmọ bá ìfẹ́ náà ọmọ bá wọn sọ bá rẹ̀ náà àwọn tó yẹ kí wọ́n mójútó àmánà bó ti yẹ kí wọ́n mójútó ìfẹ́ náà kọ́ ọmọ bá wọn náà. ẹ̀yẹ́ ti sọ̀rọ̀ ẹ lọ́mọ wípé táǹpẹ̀ ní àmánà kọ̀mọ́ lórí fún ọdún ìfẹ́ pamọ́ sí ọlọ́wọ́ àmánà ó kó gbogbo ọ̀ràn yẹn ọlọ́run tọ́lọ̀ ń pélé wa lórí gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ àmánà kó o bẹ̀ sínú o níbi ká kírun àmánà ní lọ́wọ́ rẹ o sẹ́nu wákàtí márùn-ún rẹ̀ dúró déédéé sẹ́nu ọ̀ràn yẹn rẹ tó mójútó kọ̀ láàyè tọ́ bá ti láàyè ìran kan nínú àmánà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni zàkà yíyọ zàká ọ̀rọ̀ èèyàn nígbà tí èèyàn bá jẹ́ ń tó ní kápá rẹ̀ owó ni nǹkan ọ̀sìn ni nǹkan ọ̀sìn ni tí zàká bá ti wọ̀ ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí zàká wọ̀ lọ́yẹ̀ kọ́ ọyọ́ tó bá ti yọ ìran kan lọ àmọ́ náà bàjẹ́ mọ́ lọ́wọ́ mi o àwẹ̀ ọ̀rọ̀ èèyàn tọ́lọ́ ọba àlejò ọlá tó pélé olórí pípọ̀ gbà tó ń pa bó ti yẹ tó mójútó tó ẹkọ mójútó bẹ́ẹ̀ tí ọba ti mójútó tó ń pa bó ti yẹ kó gbà á ìrìn àkà ń lọ́ràn èèyàn bàjẹ́ inú ọ̀kẹ́ máa máa náà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni a jì lílọ wọ́n tó oníkàpá á jì tọ́ wá wò pé é seven point three million ah eight million ni ẹ̀ òun ni kó wá kó lọ bí àì àmọ́ náà ni owó tọ́lọ̀ ń pọ̀ tọ́lọ̀ ni kò fi lọ bí àì tó ọba kápá kọ́ ọ lọ tó lọ àmánà ló ti lóko ọlọ́wọ́ ọrụ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìmọ̀ra ilé ìtọ́jú ọmọ èèyàn pẹ̀lú láti wẹ jẹ́nẹ́bà àmánà ni ìwẹ jẹ́nẹ́bà ọ̀pápọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ọ̀pápọ̀ pẹ̀lú ọkọ ẹ̀jẹ̀ àsìkò tó yẹ kó ọ̀wẹ́ ọ̀wẹ́

jẹ́ ẹlẹ́dún à jẹ́ ẹtírì ẹlẹ́dún à òbí lẹ́lẹ́ tírì tó ti bẹ́ ọmọ ilé ìfún àlọ́ ọmọ wáyé ó tún mẹ́fẹ̀ ẹ̀dáàbò ẹ̀wọ̀n lẹ́nu tí ó bá bọ̀ kódà kéjì ilẹ̀ lórí ti bẹ̀rẹ̀ kéjì wà kéjì tù nọ́ọ̀tù wà nọ́ọ̀tù tù abẹ́nìkan ọdún mẹ́rin kọ́kọ́ nù ọdún mẹ́fà primary ọdún mẹ́wàá secondary school náà ọdún mẹ́fà ó ti ọdún mélòó ó ti ọdún mẹ́rìndínlógún abẹ́ẹ̀kọ́ ó tún wá lọ sí wáyé kónú gẹ́fìlẹ̀ Amẹ́ríkà ẹlòmíì wọ́n wá ní kọ́ lọ lé kéwú àwọn mùsùlùmí àjẹmọ ọ̀pọ̀lọpọ̀ ní wá máa ń tara wá pọ̀ àwa sì ń dá sí ọ̀gọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láwàtà ń sọ̀rọ̀ ìwọ̀n bàtí wa náà ẹlòmí yóò mọ̀ wá lè kéwú ọmọ ti lo cccs níléèwé kò sí ìwà ìkìlẹ̀ mú dáadáa o torí pé tó bá yẹ bá mú tó yẹ kó mú dáadáa náà ni yóò ti dáwọn scholarship kan tí òfin ní jẹ́gẹ́rẹ́ tí òfin ní ronú kọ́ lọ lé kéwú yóò wà ní ọmọ yẹn ẹjọ́ abẹ́kọ̀ọ́kọ̀ wà lè kéwú láàrin ọdún kan ọdún kan náà làgbẹ́ kó fi kéwú ẹ̀dá àjùmọ̀ pàmítọ́lẹ̀ àwọn akọ́lù bèèrè bẹ́ẹ̀ ọdún kan náà làgbẹ́ kó fi kéwú ó sì lọ lé ìwé ní sixteen years ó tún fẹ́ẹ́ ìwà ẹ̀kú ẹ wá ní ọdún kan lẹ́gbẹ́ kó fi kọ́ ẹ̀sìn ọlọ́run kùránì tó ṣe wípé twenty three years lànà ìdí kọ́ lànà ìdí kọ́ àwọn èèyàn náà títí kọ́ ní kọ́ àwọn ó sì yẹ dúpẹ́ tó sì yé àbójú wo lẹ́yìn tèmi náà lórí ọlọ́run. ṣẹlẹ̀ yìí náà ẹ̀ kọ́ ni bọ́mọdé ó bá lọ́wọ́ wá sí ọwọ́ kan wọ́n ti kó lọ kọ́ ọ̀gá ọ̀gá yìí bí ọdún mẹ́rin ọdún mẹ́ta fún un yóò ti kọ lẹ́yìn bá ló ṣe kí jọ́mù wọ́n gba ogun tó bá gbà lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ mọ́lẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà kàn kọ́ bí ní báwọn kan ti ń ṣe é yóò sì tún máa lagídí lórí àìmọ̀ọ́sẹ̀ náà yóò tún jọ lórí gbọ́mọ̀ oṣù sẹ́wọ̀n náà lọ́jà ẹgbẹ́jà sábò sí fúnra wa mẹ́rin ẹ̀sìn wa ẹjẹ́ á kọ́ àlámà lọ́sẹ̀ ẹ̀sìn wa bó ti bá àti bó ti yẹ ni ẹjẹ́ á máa tó yẹ ká máa ẹjẹ́ á ṣe tó yẹ ká ṣe ni à á kọ́ àlámà lọ́rọ̀ ẹ̀sìn ni gbogbo pàtà gbogbo kọtayé ẹni tó kọ́ lọ́lọ́lé ìwé láàrin fifteen years tó fẹ́ ni wáìkì wọ́n lè wọ́n rí lókùtún ṣe ọmọ mi wà kó tó rí mú omi sì wá mẹ́rẹ́kù sẹ́ńtà kan padà dé ṣùgbọ́n pàtó wa padà máa jáàmù wa máa jáàmù náà títí ń jáàmù ní ń jáàmù títí ń jáàmù náà ní ń jáàmù lọ́wọ́ máa jáàmù ara wọn wọ́n padà wá bú nígbà míì yọ padà lóbi ọdún méjì àfẹ́ta kó tó jáàmù ẹ̀ mọ́ra wọn. jẹ̀má mùsùlùmí eléta ń sọ ya àtago kéèyàn kàwé àwọn náà fẹ́ kéèyàn kàwé ìmọ̀bí tí ń kórí ẹ̀mẹ́jọ́ rẹ̀ sì ọgbọ́n rẹ̀ mọ́ wa láwọn èyí máa ti ń jẹ́ àmánà ara àmánà ni àlùwà láti ṣe pẹ̀lú oṣe ríhun gbogbo tó jẹ́ ìmọ́ra pátá agbọ́dọ̀ mọ́ o gbogbo tó wá jẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sùn pátá tọ́lọ̀ ọba àlejò lábẹ́rẹ̀ ká ṣe é kódà ó kún lọ sí gbogbo tó jẹ́ ìwọ̀ tọ́lọ̀ ọba àlejò lálẹ́ amáde díẹ̀ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mọ̀ ọmọ mùsùlùmí ni ọmọ ìfẹ́ ajá jíjẹ ìwọ̀ nínú Islam tẹ́ bá dé koro wàláì ẹ̀ẹ́dì ọmọ mùsùlùmí tí ọmọ tẹnu sọ̀kọ̀sọ̀kọ̀ níbi ajá níbi ẹrẹ ẹlẹ́dẹ̀ tó ń bá àwọn yòókù rẹ̀ ń jẹ́ eléyìí ọba mi wọ̀ nínú Islam mùsùlùmí ò fi ń jajá mùsùlùmí ò fi ń jẹrẹ ẹlẹ́dẹ̀ sẹ́yìn fẹ́ àbálọ́wé ti wáta wà ń bí gbogbo ẹ̀ rí ta bí súyà ti wà lẹ́gbẹ̀ẹ́ kan òun náà rí ẹrẹ ẹlẹ́dẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé ìwọ̀ ni tí ẹlòmí máa ti sọ ìyẹn lórí wa kí ló ṣe pé ìwọ̀ ni pọ̀lọ́ ìyẹn lórí ọmọ ara ń tọ́yẹ ká mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ni gbogbo tó jẹ́ ìwọ̀ agbọ́dọ̀ kò yẹ sí o ká tó wá sọ ìdí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ náà kóhùn làmọ́ náà tẹ́lẹ̀ òun ní ká pè ìjọba mẹ́tì ní lọ́lọ́ tí wọ́n ti pè ìjọba mẹ́tì ọlọ́dọ̀ ọgbọ̀dọ̀ lójú tó ìwòwẹ́ nìkan ni ọ̀gbọ́dọ̀ máa wo ìwòwó yóò na ọkùnrin sọ́kùnrin ẹ̀gbọ́dọ̀ mọ́ wùwúra ara yín kátó wá pé obìnrin olóbìnrin ọmọ àlọ́ lè obìnrin léwẹ̀ ọmọ nǹka fóònù fóònù ọmọ wo wo lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ní ẹja o bẹ́ẹ̀ náà ń bẹ lọ́wọ́ pọ̀ sí ni lọ́wọ́ ni o kọ̀yẹ́ kó sọ fún yẹn sọ bẹ́ẹ̀ tí ọba ti fún ọ láyé gbogbo sọlẹ́ni tó sọlẹ́ni kankan àìmọ́ ìmẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ tó ọba ń ṣe wọ́n ní àwọn tí máa bá mójú tó ní àbí wọn náà lọ yàn láyò pé jẹ́ tó ṣe mọ́ fáwọn náà ní gbogbo tẹ̀rẹ̀ o gbogbo tẹ́tà bá ti pátá àmánà ní kókàlù fún akámẹ́tì àbá àmánà o bàbá jùlọ ìwọ tí wọ́n yàn lálàmójútó àlámọ̀ yọ̀rọ̀ mùsùlùmí kan yálà ìmọ̀rùn lọ́jẹ́ ni nkankan lọ jẹ́ ni àbá lọ jẹ́ ni ọlọ́wọ́ béèrè lọ́wọ́ rẹ̀ o kọ́ ti sí ipò tí wọ́n fi ọ́ sí ìwọ tí wọ́n yàn ní ẹni tí wọ́n máa jẹ́ dẹ́bùtì pété àbá ti ipò tó wà yẹn ọlọ́wọ́ o bẹ́ẹ̀ náà ni gbogbo jẹ́ adájọ́ wọ́n kọ ẹjọ́ wá ẹjọ́ dá iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ tó gbà màíkà àmánà ni o léde báyìí pọ̀pọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ tọ́mọdún àti títí ọwọ́ ẹ dákun ẹ mójú tó o pọ̀pọ̀ yìí tọ́mọdún àti tún kéré títí ọwọ́ ọmọ mi ní ìjẹta kọ́ni olóhùn pé sẹ́kùn ẹnìkan ó lẹ́yìn ló ní pọ́ńtọ̀lù olóògbé jẹun ọjà ọjọ́ mẹ́wàá fún owó ìṣẹ̀wọ̀n gbà ó ní bóun ti ń bá ní sọ̀rọ̀ ọ́ ní ìjẹta ìlú ti di lòlú òun náà lòun ti ṣẹ̀wọ̀n gbà òun sì ti gbẹ́jẹ́ fún nísìnyí àǹfààní tó gbé jù òun ìṣẹ̀wọ̀n gbà lọ́ọ̀dì òun wá pè nítorí yìí lọ́ba ní òun wà ní ìṣèjì Ìbàdàn ṣé wà ní ìṣèjì Ìbàdàn nígbà wo lẹ́ka fún wọn pàṣẹ

òun ni pé ìwà ìjọmọlúwàbí kan tó wá kéré ẹ̀rọ pọ̀lọpọ̀ ọ̀run sí ọwọ́ ń lọ ṣiṣẹ́ ni o ó ti ti irun kólokòló lórí ẹ̀ tí ẹ̀ lérẹ́pọ̀ ìjọmọlúwàbí kọ́ lára ẹ̀ òun náà sì lọ gáfẹ́ ló ti mùmú kúmùra ìjọ tó bẹ̀rẹ̀ fẹ́ ìwọ́n náà sì fojú rẹ̀ lẹ̀ ọ̀pá ọmọ rẹ̀ lọ lórí ìmọ̀lọ́kọ́fẹ́ ìtumọ̀ rẹ̀ náà ní kókó fẹ́ pé ká bá àwọn ọmọ bẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tó pàtó fẹ́ ṣe àmọ́nà ni ẹja mójú báwọn sọ wọ̀nyí o gbogbo owó ọlọ́jà títà náà owó rẹ̀ àmọ́nà ni o gbogbo wọn tó ń tí tó ń tí sọ lọ́ọ́rà tó ń tí kù màpá màánà ni o màrípá màánà ni ó ń dúmọ́ra wa wọn náà mà kọ́ yàtọ̀ síra ó sì dúmọ́ra ráìsì yàtọ̀ síra ṣùgbọ́n lù mọ́ra kò lè ní kéèrè sọ́pọ̀ ẹ̀wà náà yàtọ̀ síra ó lù mọ́ra gbogbo tí o lè rí lù mọ́ra lẹ́yìn tí àwọn tó ń gbà fún ọba wọn ti ìkẹta náà ni wọ́n pa àtàwọn lọ́wọ́ rẹ̀ ìrẹ̀lẹ̀ ìyá mọ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí àmọ́ náà ní kọ́ ọmọ pé tọ́lá fẹ́ tà báwo lò sí níta nǹkan tó jẹ́ èèwọ̀ èèwọ̀ eléyìí mọ́tàá mùsùlùmí tó wá sọ pé àwọn èèyàn ń gbá ìkẹrẹ ẹlẹ́dẹ̀ ń gbòòrò wọn náà máa ta ẹrẹ ẹlẹ́dẹ̀ mùsùlùmí tàbí ọjà bẹ́ẹ̀ ajá mùsùlùmí ta ajá yálà ayé rẹ ni àbí ìtòkì jẹ́ òkú gan mùsùlùmí bá wọn tà mùsùlùmí káwá dé sọ́ọ̀bù rẹ̀ káwá bá yí pé mùsùlùmí ní ta ògógóró báwọn èèyàn mùsùlùmí ta ò èèwọ̀ ni níta àbá gbọ́dọ̀ wú àgbọ́dọ̀ ká jẹ̀mọ́ mùsùlùmí ìlú lọ fẹ́ rí bẹ̀ tọ́wábẹ́ tọ́wábẹ́ sọ́ra ẹ̀ lọ́ta ọlọ́run tọ́bá lọ́wọ́ òun sáláyé tó ní kú mẹ́ni àtẹ́bọ́ fàyé lẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí àmánà ni táwọn dábàtà o tọ̀ gbogbo wọn tó wájọ́ ọkùnrin pátá àmánà ni gbogbo tí bẹ́ẹ̀ ń lé tó fojú tó ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àmánà ni ọlọ́wọ́ béèrè o ìwọ ọ̀dàwó náà àmánà ni ilé ọkọ rẹ̀ o àmánà ní lọ́wọ́ rẹ̀ o tọ́nà ó bèèrè lọ́wọ́ wọn náà jẹ̀má mùsùlùmí ọlọ́run bá àdéjọ láwá pa wá lábẹ́ ká pé àmánà tó ń pèlè wà lọ́wọ́ ọlọ́run pa yín lábẹ́ àmánà tó wà lọ́dọ̀ yín ẹ̀pẹ́ báwọn ẹ̀kún wọn o bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ dájọ́ ẹ̀dájọ́ pẹ̀lú déédéé o ọlọ́run bá àdéjọ lápẹ́yìn rẹ̀ kó wọn ọlọ́run ti tètè lọ fún yín o òun náà bá bá tó ti rí gbogbo tẹ́ǹtì tó o inú àdìsá nẹ́bí sọ́mọ́ wá wá lẹ́gbọ́ sọ́là àdẹ́bí ni ẹ̀dá àmánà padà fẹ́ tó fún ilé ẹ̀kọ́ àmánà sọ́dọ̀ o ọlọ́wọ́ bá tó fún ajé àmánà ọbẹ̀ ká ṣe bó ṣe ká ṣe àmánà sọ́dọ̀ rẹ náà má jà ń fa wọn lórí ẹ̀ o má jà fa wọn lórí ẹ̀ o bá padà fún pẹ̀lú jẹ̀má mùsùlùmí ẹjá lọ

اللهم انصرنا في هذه الدولة اللهم انصر المسلمين في هذه الدولة اللهم خلصنا من الشوائب اللهم خلصنا من الأكاذيب والأقاويل علينا اللهم خلصنا اللهم خلص المسلمين من الأقاويل والأكاذيب التي يخترعها أعداء الإسلام اللهم خلصنا منه الله يا رحمة الرحيم اللهم حبب علينا الايمان وسكن في قلوبنا وكرر الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا هب لنا من لدنك ذرية طيبة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قوموا